أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون واختار موسى قومه سبعين رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا عدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون الذين يتقون محمدا رسولا نبيا الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون قل يا أيها الناس إني رسول الله إليكم إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون الحمد لله ولي الصالحين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد فيا عباد الله السلام عليكم ورحمة الله وبركاته أدوك الله ọba tí ó fi àánú rẹ̀ kó wájọ́ láàrin yìí ọlọ́run wọ́n fi bínú rẹ̀ tú wa ká láíláí ó jẹ́ ìpé kò sẹ́ni kan tí yọ sí tọ́ sí nítòdodo àyàfi Allah ó sì jẹ́rìí pé iṣẹ́ láwọn Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀rù fún ọlọ́wọ́ bá ní kìí ṣe ọmọ rẹ̀ bó tilẹ̀ kó ma ọlọ́wọ́ sì mú lọ́ra ọlọ́wọ́ fi sí fún ọmọ òfin sáyẹ̀ kò sì wó bí ọmọ kò sì fi ṣọ́nà gbogbo tí ń jẹ́ jẹmọ́rọ̀ ọmọ bíbí níròyìn ni àti lálàyé ọlọ́wọ́ bá ṣe ló ṣàlàyé pé kò bá jíjẹ tí ó bì wọ́n lọ́wọ́ bá wà ọlọ́run wọn pátápátá lamiyali lamiyula lamiyali ọlọ́run bímọ àtàkọ́dà sọ̀híbà wàdà sọ̀híbà wàdà wàdà ọlọ́run mẹ́nìkan lọ́mà lọ́yàwó mi lè lóyún bímọ. torí náà ọlọ́run òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam láti ṣe ìkẹ́ àti ìgbẹ́ fún pẹ̀lú àwọn ará ilẹ̀ tí wọ́n mọ́ tí wọ́n kún lọ́wọ́ nídìí dáadáa àti sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lè gbọ́dọ̀ àwọn obìnrin lórí àwọn ayé o láti jẹ́ kí kárí ìṣùn náà gbàgbà ayé pátá tí ó dàwà náà lẹ̀ lẹ́yìn eré ìyàgbéra wa ní kíkì ti Islam tó bá gbọ́dọ̀ gbà pẹ̀lú àsìkò àti ṣe sínú kíkì tí wọ́n bá fi kíyàn ipò yòówù tí yóò bá wà àyè yòówù ìlà ìgbé tí ẹ ń sun lọ́wọ́ tàbí tẹ̀ máa ń sẹ̀yọ lọ́wọ́ ẹbí tẹ̀ máa ń tọ́ kúrú àgbẹ̀ kí ẹ gbé òtọ́ súnà ká sọ̀rọ̀ lásìkò rè tẹ́ bá sára náà sí ẹ̀kẹ́ yóò fẹ́ ẹ̀ dáhùn ṣùgbọ́n èèyàn lè dáhùn tẹ́ bá sára náà sí ẹ̀kẹ́ máa ń tọ̀ lọ́wọ́ èèyàn ní sọ pé wàá yí kúrú sára tí ní kí ẹ bá ń ṣu lọ́wọ́ èèyàn ní ká wàá yí kúrú sára àti ẹ bá tọ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo iṣẹ́ ọgbọ́kùtà ààrẹ sọ́lọ́tùlà àárọ̀ sura 7 àyàwó 54 sura ẹlẹ́ẹ̀kejì ayákẹrìnlẹ́ ní àádọ́jọ ìbẹ̀láàdínláàdá a máa tẹ̀síwájú mẹ́ àyà yẹn sọ fún wa nípa gbígbé mọ́sá ìbínú rẹ̀ sí ìṣesí àwọn bàálù ìsọ̀rọ̀ ọ̀hún yahudi jọ́nà lọ́hùn tí wọ́n fọlọ́ ọba alẹ̀ ọba tó dá wọn tó sì ti fi àwọn oríṣiríṣi àmì hàn wọn pé ọ̀kan ṣoṣo náà kò pé méjì òun náà sì lálẹ́ rárá lé òun láti fẹ̀yìntì òun lálẹ́ mú ní agbọ̀nràn dùn òun náà lálẹ́ máa ké sí òun lálẹ́ máa wárí fún òun lálẹ́ máa forí balẹ̀ fún òun náà lálẹ́ wárí fún òun nìkan ló tó bẹ̀rù òun nìkan ni wọ́n rẹ̀ rán kí ká gbogbo kan kó sí alágbára tó kápá lẹ́yìn tó ti yé wọn náà ló wá tó lọ́wọ́ kó nǹkan ní ìbílẹ̀ ìdájọ́ náà dá tó tó máa jẹ́ nǹkan tó yẹ péré làwọn kan fún ara lọ tó fọ ara wọn náà tí wọ́n ń kì lọ́lọ́. ìgbà tí wọ́n sá bínú sí wọn tán lọ́wọ́ bí wa nínú ayà yẹn láti fi lẹ́yìn ìgbà náà tí bínú ó sá lọ́ọ̀lẹ̀ tó wá gbé wàhálà wàhálà tọ́lọ̀ fún gbé yéṣu wàhálà wàhálà yàtọ̀ sí wàhálà wàhálà ìdààmú lè ní wàhálà pátákó lọ́ọ̀hún náà ni wọ́n túmọ̀ rẹ̀ fún wa pátákó kékeré kan ní àwọn ọ̀kan sí pẹ̀lú kálámù kálámù yẹn áfíríkà dá àwọn ọ̀kan ní wọ́n dá yẹn dá ní ewé kan ní àwọn tó ń parẹ́ wọ́n sí i kíláàsì èyí mẹ́ṣe ń ṣètàdá wọn fún wa ọkàn sí i tí wọ́n bá pọ̀ yóò hàn yóò sì tó ń bẹ̀ àbá fọ́kù wọ́n fi máa kàǹkan láyé náà ó wá gbé wàhálà mi ọlọ́run ní nínú wàhálà àtà fún oní ọdún ọsán gbà nàìjíríà bá bẹ́ẹ̀ ti wòye náà ń lò yọ wàhálà ṣọlẹ̀ báwọn kékùn náà láwọn náà fa wàhálà yọ òmìnira ọ̀kan náà wọ́n ń gbé wàhálà wàhálà wọn àwọn ta lọ́sẹ̀ sọ fáwọn àtàwa náà kankan náà nípa fáwọn náà kí wàwa náà kí. ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí padà rí tó fà á wọ́n ní bàbá kan ṣe bàbá kan wà lókè ìlọ́ọ̀ tó ṣe mùsùlùmí bàbá yẹn tó di pé àwọn kó yà láwọn kan kan tó kọjọ òun náà wà àwọn ẹ̀tọ́ yẹn ni ọ̀nà ìwà mímọ́ ọ̀nà ìwà mímọ́ tí ẹ bá lọ ẹ̀yọ́ lákìtàn lálàgbọ̀n lẹ́yìn ìṣújú alágbọ̀n lẹ́yìn ṣọ́ọ̀ṣì àwọn baptist yẹn ṣọ́ọ̀ṣì yẹn wà ńbẹ̀ bàbá wa primary ní seventies èèyàn máa gbọ́ fọ́kànlélẹ́mọ̀ kékeré aláwọn ní ṣọ́ọ̀ṣì yẹn mo sì wá mọ̀ lẹ́nu lọ́mẹ́ta pé ẹni tó dá ìjọ ọ̀ràn wà mímọ́ yẹn sílẹ̀ bàbá òkè òru òun náà ń ṣàfà tẹ́lẹ̀ kó tó wá di ìjọ yẹn nínú tí wọ́n sọ pé ló ń kírun lọ́lẹ̀ ní bámọ̀lì mo sì fi sọ àwọn pé alárin náà ti náà yẹn ìmọ̀ ń jáde lẹ́nu wọn lẹ́kọ̀ọ̀kan lẹ́yìn èèyàn àwọn èṣù náà àwọn náà máa tàn wọ́n jẹ Eh, wọ́n máa ń tàwọn jẹ ike ńlá oṣù wọlé ṣùgbọ́n ìkókè òun ni wọ́n ké ọlọ́wọ́ sàmọ́. mo sọ ilé ìtòrí àwọn míì nínú àwọn mùsùlùmí tó máa rò ọ̀nà àwọn méjèèjì. àwọn ìjọ yẹn rí irun orí tí wọ́n yàtọ̀ àwọn tẹ́ wọn bẹ̀rẹ̀ ló bá yóò kún gidi tí orúkọ tí àwọn ẹ̀yẹ tí ìbá ní ìyẹn yóò fẹ́ họ ní oṣù irun kúkú yẹn kò sí nínú àmì òjíṣẹ́ ọlọ́run kò sí sínú àmì àlejò kọ́lẹ̀ ọlọ́run lẹ́yìn ó dà nínú táwọn ẹbí gba ọkùnrin lọ láì lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ gbà tó Islam tó ní ká lọ bí fún onímọ̀ràn àdébìnrin irun rẹ̀ ti kó jùlọ bíi nínú rẹ̀ ṣe kí ni ó ti kó jù lọ kí irun rẹ̀ ẹsẹ̀ ní pípa bá lọ máa jù èèyàn fẹ́ ìrẹ́pọ̀ èèyàn ó bí àbí kó fa àbẹ́mi sì kí ó yí wáyé pé ẹni tó fa irun rẹ̀ kó lọ́lá ju ẹni tó gé lọ ọ̀hún mọ̀hàmìkì ọ̀hún mọ̀hàmìkì àtàyẹ̀ ní ọba púpọ̀ sí ní ìrànlẹ́bí ní ọlọ́run ọba bá mi kẹ́ àwọn tí wọ́n parí ẹnìkanlá ní àtàwọn tí wọ́n gbé àlọ́bì tó ní ọdún ọ̀hún ara nìké ẹ̀yẹ tó ní wọ́n mú kọ́ sí yìí àlọ́bì tó ní wọ́n mú kọ́ ọ̀hún ara nìké wọ́n mú kọ́ sí ẹlẹ́ẹ̀kẹ́ àlọ́bì mú kọ́ sí yìí àtàwọn tí wọ́n gbé náà ẹgbẹ́ náà pé lè dáadáa ọlọ́run bá ń kẹ́ àwọn tó parí àwọn tó gbé ńkọ́ àlọ́run bá ń kẹ́ àwọn tó parí àwọn tó gbé ńkọ́ àlọ́run bá ń kẹ́ àwọn tó parí àwọn tó gbé àtàwọn tó gbé náà. Tàbí òun yẹn ò lè jáde nínú kíkọ́ ọ̀lẹ̀. Ìjọ pé ní nìyẹn ara ìlú wa. Ṣùgbọ́n síyáàpù ọ̀rọ̀ tí ń bá bọ̀. Ìyẹn ní pé bọ́rọ̀ yẹn ṣe ń bọ̀. Ìyẹn bá jẹ́ ilé ìdè lóòótọ́ pé ìgbé òṣèlú yìí. Kí lẹ gbẹ́yìn? Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ láti dá ọ̀rọ̀ yẹn tó tó olórí ẹgbẹ́ ní ajẹ́jọ́ ọ̀rọ̀ àwọn èèyàn alára máa sábà fa mi àwọn èèyàn sábà gbé orí ojúlówó rẹ̀ ó rà ní ìgbà tí a ti kí wọn jẹ̀mọ́ àgbà náà àwọn á kí sẹ́kọ̀ọ́ jẹ̀mọ́ mọ́ṣáláṣí wọ́n ti kí ojúlówó èrò wọ́n ti kí ojúlówó ọ̀run ó rà ní àti ọ̀rọ̀ kákàṣù ní ìsìn káṣù tí ló kò ẹ̀rí pé ti wọ́n lè kàn báyìí kò ní dàbí ìtinú ẹ̀rọ yẹn ọlọ́run sàn. alábì musa ọ̀rẹ́ ìmúsọ nílò ọmọ wàhálà tó gbé mi lọ ìmọ̀gbà yìí ní àwọn kẹtí láwọn náà yọ wàhálà àwọn kéèkù ìdíje lọ bẹ̀wò. mo sì náà máa sọ lé nítorí ìlú tá a wà yìí. rẹ́ẹ̀lì ní ojú ọ̀nà náà ni tọ́lá bẹ́ẹ̀ sẹ́jọ̀ tó kó ṣe ṣe ó lè rúṣù nínú ìpínlẹ̀ àwọn ọdún bóyá nítorí pé ó ṣe jẹ́ fáwọn ènìyàn ó sì ti gbàgbé wípé àbújá ìdán fúnra rẹ̀ oní fámìlì mọ́kà ní òní. ṣé bí àbújá kò láhà àbúláhà àbúláhà sẹ torúkọ ẹjẹ àkùnrin ọ̀sà tẹ́lẹ̀ fábíyà àti Muhammad sọlọ́lá àyẹ̀wò àgbàsọ̀rọ̀ àwọn olórí ìbú mi ó sọ orí ìbú látàáyé orí ìbú rẹ̀ fún àwọn àmọ́ àkọọ́lẹ̀ láéláé. gbogbo náà ló yẹ jẹ́ bá ní èèyàn ẹ́ èèyàn lè tó lórí rẹ̀ òjòjò ìlú torí náà àgbọ̀rọ̀ wá sọ pé kí ló jẹ́ bí wá kábà sórí ìlú rẹ̀ tó ṣe lẹ́yìn ní ọmọ yóò máa ṣe tọ́lọ́mọ ẹbí ẹbí wa ní àwọn ní ìsìn fi ń jẹun lẹ́yìn ní náà tó bá lẹ́yìn ó di nígbà náà fámìlì òní òní bàbá bàbá bàbá mi wọ́n kàn lé láàrin lọ́sàn-án àwọn kan ẹ̀ kò bá wọn rárá tó tilẹ̀ tó máa. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àyà one fifty five àyọ̀kùn mi láti sàn ní ẹ̀yà ní ìlú ilé ṣùgbọ́n ọ̀rẹ́ tí من همسه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم الله بسم الله الرحمن الرحيم واختار موسى قوم فابعين رجلا ميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياك أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. èrè ọmọ màálù tán ọwá wá àforíjì lọ́dọ̀ ọlọ́ nínú èyí tó rìnlẹ̀ jù nínú ọ̀rọ̀ táwọn àfáà sá nípa ara ẹ̀ tó sáwá yan àádọ́rin àwọn tí wọ́n dáa jù nínú àwọn yẹ̀wúdí jọ́nà tí ó jọ́kùnrin láti tẹ̀lé lọ sí ní port ààyè àti àsìkò tọ́lọ̀ bá wọn ṣàdéhùn yẹn ní gèdúrò tó èsì náà láti lọ wá àforíjì ọlọ́wọ́ bá ń bẹ̀ fún ìran aláwọ̀ níwá táàrà mọ́sá ọmọlú sàmẹ́rì lọ́jùlá mọ́sá máa àwọn ọkùnrin nú àwọn tó dáa jù nínú wọn ìnkìyà yìí nú àwọn tó dáa jù nínú wọn. lèmi bọ́ọ̀tì náà fún ààyè ìpàdé àti àsìkò tọ́lọ̀ ti dá fún wa pé kí ló sọ wá fàlànà afọ̀gátìkò rọ̀rọ̀ jìfà ṣùgbọ́n nígbà tí ilẹ̀ wọ́n ń mí tìtì tó ń mí tìtì mọ́ wọn ẹ̀mí ọ̀là ọ̀bì ń sáré ìwà mi lọ́ọ́ ṣètò tí wọ́n bá fẹ́ aláta wúwo wa wà ní àyà ó bá ti pa wọ́n rùn ó bá ti pa wọ́n rẹ̀ ṣáájú wà ìyáyà àti nìkan àtùnú níkùnà so fẹ́ wá pa wá rẹ̀ ni ó fẹ́ pa wá mọ́ bí màá fà áyà àsùnmọ̀hán òmìnira pẹ̀lú tó ṣe pé àwọn òǹgbọ̀n ọ̀nà wa ló ṣe é ènìyàn èyí tó ṣẹlẹ̀ yìí kò jẹ́ nǹkan kan ìlà fìgbìnà tuka bí kì bá ṣe àdánwò tìlẹ̀ ọlọ́ọ̀ tùdí ló bí a tó máa ń fi àdánwò náà sọnù máa ń tàṣà ẹ̀dùn bá fẹ́. wàtáàdì ó sì máa fi ń òfin tọ́ wọn sọ́nà àdánwò náà máa ń tàṣà ẹ̀dùn bá fẹ́. à ń tàbàdì ìlú náà ìrẹ́lá ààbò wa fákìrì lánàá ṣàforíjì fún wa warhamna kò sì kẹ́ wa wà á ń ta fún ìlú náà kiri gbogbo àwọn aláforíjì pátá ìwọ nìkan ló dáhùn wọn. àwọn apá ní ilẹ̀ tó mì yìí òun ni tó ṣẹlẹ̀ kí ló fà á tilẹ̀ fi mì wọ́n ní tara wọn sọ́ọ̀tù lèbá kọ́rọ́ sura ẹlẹ́ẹ̀kejì aya fifty five sura two aya fifty five sura ẹlẹ́ẹ̀kejì aya ìkarùndín ní ọgọ́ta nígbà tí ọlọ́run bá ń sọ fún wa nípa Musa àti àwọn èèyàn rẹ̀ kí ni ó sọ pé ní ìwà ikú tún ya Musa ànọ́pin alága hàtà náà lọ́wọ́ jẹun. موسى لن نؤمن لك حتى نرى الله جهرا wà ìkúntù ní àmúnsá ẹ̀rọ tí nígbà tí a sọ pé ìwé múnsá na no mean like àwọn onígbà ọgbọ́ àwọn onígbà ọgbọ́ àtàrọ̀ lọ́rùn ọ̀tá àyàfi tábàmọ́ náà wà ní kojú kojú báyìí ní gbàgbà tábàmọ́ náà wà ní àgbà wọ́n ní ilé ìṣẹ̀lẹ̀ nígbà tí wọ́n sá kó wọn lókè gẹ́gẹ́ bí hafiz ẹ̀yìnmẹ́bí ní gbọ́dọ̀ kàpírì ṣe ṣàlàyé ó kó àwọn àádọ́rin ọkùnrin yẹn lọ sí lagos ní òde túrìsì náà gbà tó dé báyìí ibi tó ti máa ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ wọ́n ní òkùnkùn kò ń bẹ̀ ìlú dé musa wa wọ bẹ̀ lọ ọlọ́pàá sọ̀rọ̀ àwọn náà tẹ̀lé ṣùgbọ́n tọ́lọ̀ máa ń bá musa sọ̀rọ̀ ìmọ̀lẹ̀ kan máa ń tàn lójú rẹ̀ tó jẹ́ pé àwọn ènìyàn ò lè wò ó nígbà tí wọ́n náà lọ́kọ̀ ẹgbẹ́ yóò tutù ní orí ìlú fọwọ́ wá dojú bolẹ̀ wọ́n sì ti gbọ́ òun yẹn wọ́n ní nígbà tó wọ́n wá bá wọn tó sá sọ̀rọ̀ tí sá tó jáde sí wọn ni wọ́n á ní láwọn òpin ìrànláka lóòótọ́ ọlọ́pọ̀ sọ̀rọ̀ àgbọ̀bẹ̀ báwọ̀ tí gbà á àwọn ọ̀pọ̀ ìjà àfi bàbá wọn ò فأخذتكم الصاعقة وأنتم تنظرون إذا كان لسه كما بعدك فأخذتكم الصاعقة الصاعقة بي هنا ìkọ̀wárì gbọ̀gbé tẹ́ ò pé tí vibration tí nǹkan bá mí títì tí ó bá yẹ bá ní ọkọ̀ ó mì yóò náà èyí ó jábọ́ rántí ní Èkó nígbà kan tí wọ́n ní báríkì àwọn ológun bí àwọn àdógún kan ti kó lọ bẹ́ẹ̀ pẹ̀lú ilé tó gbà wọ́n. Àgbàpọ̀lọpọ̀ àwọn tó kú jọ́nà inú ànímọ́ kó sí tẹ́gbẹ̀ kàná. Kí ló jẹ́ tó kó sí wọn? Wọ́n ṣe gbọ́ ohun yẹn wọ́n kàn bẹ̀rẹ̀ sí họ, wọ́n bẹ̀rẹ̀ sí sálọ. Láì mọ ti lé wọn, ohun yẹn tí wọn ò gbọ́ rí torí náà ibi tí wọ́n wọ̀ lọ́wọ́ ò tí ẹ̀rú ló pa ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi kú torí náà nínú àpèjì ìró tí ó dùn ọlọ́run sọ pé gbogbo àwọn tí wọ́n sọ báyìí ò ní parẹ́ ọlọ́run ní nǹkan tó rọrùn ní ńlá sọ ìhátá ń wà ìdà fàídà ọ̀hún. ìyá àwọn ọ̀lẹ́nu kúrò. ọlọ́run ibẹ̀ kan pẹ́rẹ́ láàkè gbogbo ayọ́kàn parẹ́ ni wọ́n kàn bára wọn jù sọ́ọ́ ìsáàkìrọ̀ ìdáàbò ìsáàkìrọ̀ ó bàbá àwọn nígbàgbà láìjọ náà wà. kìá mú ó pẹ̀lú pẹ̀lú ọ̀gbìn ìgbèdè ara ayé bá parẹ́ ẹsẹ̀kẹsẹ̀ ó lò kú ó dẹ̀yìn ẹgbẹ̀rún ọdún kan kí ilé ìgbè tó dé o ìdí péjọ́ náà ní gbé ìgbé ó dé o ayé bá parẹ́ ní ìsẹ̀yìn táwọn afọ́bí náà sọ sọ́sì fàyọ́ náà súnà àmì pé ó dẹ̀yẹ ẹgbẹ̀rún ọdún kíkè ìgbẹ̀ tó rí ṣùgbọ́n láàrin ijọ́ yẹn àti ẹgbẹ̀rún ọdún táwọn bá jí lẹ́yìn ẹgbẹ̀rún ọdún yóò dàbẹ̀ kó ṣe parẹ́ ni àwọn tó parẹ́ náà àwọn tó tún ti wá kú ti fẹ́ náà wọ́n sọ pé mọ̀ bá fà náà ní ìgbà ọ̀pọ̀ gbọ̀ngbà àfààná èdè gbọ̀ngbà ọ̀dìnà ádámà wàhálà rahman wàsọ́dà pẹ̀lú ìsàlẹ̀ sọ́fù yá sí ìfọ̀ yìí. ọlọ́ọ̀ni àwọn yóò wà ní alọ́pẹ̀ wa dé inú oorun bá ń sùn yìí àbí ibi náà dùbúlẹ̀ sí máa ń gbé wa dìde. àwọn nínú wọn dàwọn lò ádámà wàhálà rahman àdéhùn ọlọ́ọ̀ni lè ní ìtọ́lọ́ sàdéhùn rẹ̀ ló ṣẹlẹ̀ wàsọ́dà pẹ̀lú ìsàlẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ sì dúdú ẹgbẹ́ nínú sọ́ọ̀tù rúrù gan súnà ọ̀pá ọlọ́run sọ fún wa pé nígbà tí ó bá di ọjọ́ gbèǹde tó bá di ọjọ́ gbèǹde tí àwọn èèyàn tí wọ́n bá dìde àwọn èèyàn ò ní mọ̀ wípé ọjọ́ gbèǹde ti dé àwọn onímọ̀ àwọn ni ó ṣe kí ni àwọn ni ó wà máa sọ fún àwọn èèyàn wípé ọjọ́ pépè èyí kò ti dé wọn bá yóò sàánú ọ. ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا مرسلون نعم. وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله الى يوم البعث فهذا البعث ولكنكم كنتم لا تعلمون آية آية ìdìbò àyà sixty five ìkarùndínlọ́gọ́ta tá a ṣe ń ka wà náà mẹ́ta ní ọ̀ka. ọlọ́ni wa yóò wọ́n ta kó sáà. ويوم تقوم الساعة يقسم المجرمون. ọlọ́run nígbà tí ìgbẹ́ǹde bá dé alùjìrìmọ́ọ̀n àwọn ẹlẹ́ṣẹ̀ yóò pọ̀ símọ̀ wọ́n mọ̀ wá búra pé يدركهم كما لبثوا غير ساعة wọ́n máa sọ bí ìdánilójú tó nígbà ìlú ṣe rí lójú wọn wọ́n máa kúra pé àwọn ògbé ilé ayé ju wákàtí kan lọ. كذلك كانوا يؤفكون كذلك كانوا يؤفكون bí wọ́n ṣe máa lọ́bẹ̀rẹ̀ náà nìyẹn láyé bí wọ́n ṣe máa ń rọ́ọ̀nù ẹ máa ń sọ̀sọ̀ fún sọ tí wọ́n máa ń ṣe ipò ọ̀nà náà. وقال الذين أوتوا العلم والإيمان Ọlọ́run ní àwọn tá a wá ń fún ní ìmọ̀ àti ìgbàgbọ́ àyà yìí ọ̀rọ̀ tọ́lọ̀ fi kó pé àti ìgbàgbọ́ ìwúrẹ́ àwọn arísítọ́tù kú òun àwọn wọ̀nyí. Pẹ̀lú ẹlòmíì lè lọ lọ. Bàbáwọlẹ̀ rẹ̀ bí ìnáwó tún lè rí ìmọ̀ ìlàkọ̀nìlà bí sùn fi kìtà ìlà ìlà ayọ́mọ̀ ìbáàsì ló bá tún gbà wọ́n bá fún ní mímọ̀. Wọ́n wà á sọ fún yí pé ẹ ti gbélé ayé ìtọ́nà ti kádàrá fún yín. Wọ́n à ní kó fi ẹgbẹ́ àwọn onímọ̀ ló ṣe lọ́pàá wọn àrísítọ́tù sí. Wọ́n kọ àwọn plato sí, wọ́n sì kó gbọ́ àwọn ọ̀gbẹ́ pọ́fẹ́sọ̀ onígbòmọ̀ náà, first professor of mathematics ọlọ́wà ní wà ní ìmáàlú àwọn bá fún ní mímọ̀ àti ìgbàgbọ́ òdodo náà kan ṣoṣo náà ìyẹn lórí àwọn àìsàn tó kó bẹ̀ lórí àwọn plato kó bẹ̀ lórí àwọn akadémọ́sì kó bẹ̀ lórí àwọn pythagorasi kó bẹ̀ lórí àwọn ẹ́kírìtì kó bẹ̀ lórí àwọn onímọ̀ kó bẹ̀ lórí ọwọ́ ẹlẹ́sìn nípa kó bẹ̀ gbogbo ẹ̀yẹ́ lọ́wọ́ kó wà ìmáàlú àwọn tá a fún ní mímọ̀ ìmọ̀ tá a wá ń sọ yìí pé mo ṣàlàyé là ń sọ lẹ́yìn tí ní máa ń ní onígbàgbọ́ má kò ní máa ṣẹlẹ̀ à má ẹ bá béèrè ní kí á fi sísẹ́ wọ̀ rẹ̀ yóò ṣàlàyé ẹ̀ kó ló kéré tiẹ̀ ẹ bá ń béèrè nípa anatomy lọ rẹ̀ ẹ rò pé gbẹ̀rẹ̀ ló dá yìí tẹ bá ní kíní kan tó ṣàlàyé fínífíní tí dókítà mi bá ṣàlàyé àìsàn mi fún yìí èyí ò máa wí pé táìsì ẹ̀ bá ní dọ́tọ̀ ẹ̀kan yóò ti sá lọ kótó sọ fún ọ̀pẹ́ ẹ̀rù sí ṣùgbọ́n tí mo yá ìlẹ̀ pé ó lè wá ṣe ṣe ṣe ṣe kò ní ìlú. ṣùgbọ́n olóyè ọgbọ́n àwọn yẹn kò lẹ̀ ìmọ̀ bá ń sọ ní ìmọ̀ ṣàyà ìmọ̀ ṣàlẹ̀ àwọn yóò wá máa sọ fún àwọn ẹlẹ́ṣẹ̀ ìjọ yẹn لقد لبثتم في كتاب الله إلى يوم البعث nínú àkọsílẹ̀ ọlọ́run ìtọ́nà ti pè gbogbo ẹ̀dá lò láyé ìlàyà òun ìgbà títí lọ́jọ́ àjíǹde. Fàkàdà Eléyìí dandan lọ́jọ́ bèbè. Wàlákin. Wàlákin ni àkùnkùn tó láta àlàmùn. Ẹ̀yin náà mọ̀, wàlákin náà kò ṣùgbọ́n yìí tó tó láta àlàmùn ẹ̀jẹ̀ ní ti kó mọ̀ o afàǹkankan yọ́nù àyà ó fi ẹ̀gbẹ́ nígbà bẹ́ẹ̀ ti àwọn onímọ̀ tí wọ́n nígbà tó òdodo àwọn ọba àwọn fàyàbalẹ̀ torí ẹ̀ta rẹ̀ tí ò sínú fàyàbalẹ̀ lè máa ṣàlàyé ọ̀rọ̀ láyé ìgbà tí student riot láyé military era Nàìjíríà báwọn student bá tọrọ ẹ̀rí ní ìgbà ìgbà náà ló ń wọ́ ọlọ́pàá tẹ́lẹ̀ gbogbo ẹ̀ a ní ní student ṣe jáde kí ìlú a ní student ṣe jáde ẹ̀ẹ́dẹ̀gbò kí lọ sọ̀rọ̀ charity sọ́jà òde ọ ọlọ́pàá yóò kàn ju jagas tó bá ju kó fún ẹni kò sẹ́ni tí wọ́n sọ̀rọ̀ àìpé jagas ni wọ́n ti ju. wọ́n fọ̀ kọ́ fani àwọn ẹ̀kọ́ ọ̀pá gbé lọ́wọ́ ìkẹrù sí èsì ló fi kàgbà èèrè nígbà mi ó fi lójú lórí ilé àtàyẹ̀wò ní mo yàn lójú. kí mo kàn fẹ́ fàrọ̀ bẹ́ẹ̀ lásìkò tí jagas dùn ẹ̀ka kò jà dànù ni kò sẹ́ni tí wọ́n wà ló fàyàbalẹ̀ àwọn ọlọ́pàá gbogbo ọ̀gbẹ́ pé gbòdògbòdò pààyàn tábà kó apẹ̀rẹ̀ wọn dé báyìí bí wọ́n pè kílà ń gbòdò. kájúwọ́ dáadáa nù ní ṣùgbọ́n nígbà òpin ìdè ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ẹ̀wọ̀n gẹ̀gẹ̀ yẹn ju ti wọn lọ ṣùgbọ́n àwọn tí wọ́n ní ìmọ̀ tí wọ́n sì torí gbàgbọ́ òdodo ìmọ̀ ṣẹ̀ríà àwọn gbogbo wàhálà yìí ní bá wọn ló jẹ́ kí wọ́n lójú ráàyè lè ṣàlàyé àjẹgbé ó ṣe pàtàkì lẹ́yìn tá a nígbà tó òdodo káwa náà gbìyànjú ká tó ní nímọ̀ bóyá a lè wà nínú àwọn tọkùnrin balẹ̀ níjọ gbèndé. eléyìí ọlọ́run bá sọ fún wa ló sọ fún un. Ọlọ́run fa yàwó máa ń bí náà. Wàyàwó máa ń bí láyà ọjọ́ gbèrè náà sọ̀rọ̀ rẹ̀ láyá fáwùrẹ̀ bí nà bọ́lá mu àmì rọ́tù. àwa ń wí àròyé kí ni wọ́n lè pè àròjàre kan kò lè ṣe gbogbo àwọn alákòóso láǹfààní jọ ìyẹn àwọn ẹlẹ́gbọ́n kan kékeré kò sí ẹlẹ́wọ̀n bínú nígbà àwọn àgbòlóṣà kan wà tí bá ti ń ṣe ìṣà àwọn ọmọ rí ẹ̀rọ gbàjẹ́ mẹ́ẹ̀.

yàtàkùn eh? Lalu yàtàkùn yàtàkùn ẹ wá ronú nípa àdá lórí òsì ẹ ọ̀dà àti bọ́ yẹ ronú nípa àdá báyìí náà ẹgbẹ́ ọlọ́run ní yàrá ní ìsọ̀yìn bá ọlọ́run sọ̀rọ̀ bá ní ìsọ̀yìn ó ní wàtàkùn yàwó mọ̀ láàtàjì sí nọ́ọ̀sùn àìnọ́ọ̀sì ṣe àná. ولا يقبل منه ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون ẹ̀mí kan àdébá kásítà ọ̀rọ̀ ìjọ náà kó fi nǹkan kan jà àwọn èèyàn tí ó jẹ́ ọlọ́run nígbà ìgbà ẹ̀kan ò sì ní bá kẹfì níjọ yẹn bẹ́ẹ̀ sì ni òun kú àdá wọn ní ó jà sí lọ́dọ̀ ọlọ́run nígbà bó ṣe wà ní sọ́ọ̀tún sáájúdà wà lọ́hùn táwọ̀ ìbìnrin mùjìrì ló ń náà kí sí gbogbo sí ìfẹ́ǹdà òbí ọ̀bánà àbùsọ́rìnà wà sàlẹ́yìnà fáwíjẹ́mínà náà àbẹ̀bùsọ́rìnà ìnáwó kìnnà. bàbá mi ìbáṣe tó ṣe é ṣe fojú wa bá lórí ojú mọ́ fògùn bàjẹ́. ó ká dàgbà fún wa ká wá rí àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn kìfìbí tí wọ́n so wíkọ́ wájú ọlọ́run. sùhàdà ṣẹ́gbọ́n náà sọ pé wà kọ́ ọ́ yẹn pé ọ̀rọ̀ yẹn kọjá pé lẹ́sìkúrò jẹ́wọ́ bẹ́ẹ̀ rọ̀bá náà ló ń wá wa àwùsọ ìnà àti rí wọ̀sàbí ìnà àti rí gbọ́ fọ́nìkì ìnana àmẹ́sọ ìyá àdáwọ̀ padà sáyé ká lọ ṣiṣẹ́ dáadáa iná mọ̀ òkè náà láti wá rí àmọ̀dájú àrídájú ti dé wọ́n lọ ṣe ìnà láàpẹ́ ìnà kó nà lẹ́sẹ̀ nìyà ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ òun fẹ́ ni gbogbo ẹ̀ ló bá bá lòun bá fi nà ó ẹ̀mí kan lẹ̀mí àwọn màláíkà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀dá kan ni wọ́n ẹ̀dá kan làwọn àjẹnú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀dá kan ni wọ́n ẹ̀dá kan làwọn èèyàn bẹ́ẹ̀ sì ẹ̀dá kan làwọn ẹranko ẹ wá wo lọ́nà sí náà màláíkà àtàwọn ọ̀gá ọlọ́run bá fún àwọn màláíkà ní mọ́nà láyà súnà lọ́hàn náà àmàlọ́hùn lọ́yà fún àìdúnà náà ìgbà wọn yẹ ká pàṣẹ ọlọ́run tó bá pa wọn wọn kì í sì ní tó bá sì lówó ṣe gangan ni wọn máa ṣe gbogbo mọ̀láìkà ló mọ̀ ní oṣooṣì nínú àmọ̀láìkà. sọ̀rọ̀ tọ́rọ̀ sọ pé báyìí wọ́n wù ú ní gbogbo ẹ̀ nínú ọ̀gá fún nímọ̀nà òdodo ni. torí wọ́n fún àwọn ẹ̀dá mọ̀láìkà ó fún wa nímọ̀nà kò sẹ́ni tó sọ kò sí kẹfẹ́ nínú mọ̀láìkà. àṣetọ́ kò ṣe mọ̀láìkà ń tiẹ̀ ìran àjọ lónìí ẹni sọ́tọ̀ àrọ́fù ní ọwọ́ bẹ̀rẹ̀ làbọ́lọ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ bí máa la prostitute èé ṣe tó forí balẹ̀ ìgbà àlọ́tù nígbà tí mo pa ọ́ láṣẹ tó forí balẹ̀ fún adam ní ìta àti mọ̀tẹ́rẹ̀ wà ní sọ́tọ̀ bá kọ̀ wáyé kọ́ làwọn búkà lè mọ̀lá ìgbà tí sùdúdú ní adam bàbá náà wà wọn láìka láṣẹ tí ẹ forí balẹ̀ fún ara náà fàṣàjáde gbogbo wọn wọn ṣe bẹ́ẹ̀ nígbà ìbílí ìsà àyàfi ẹ̀dá kan tá pé ní ìbílí ìsìnjọ náà. àbá ó kọ báwọ ó bẹ̀rù bẹ̀rù ó sì gbìyànjú nínú ayé àjọyọ̀ nínú àmì yàgò nínú sàájì owó òsínú àwọn tó forí balẹ̀ jọ náà. ṣùgbọ́n bílíìsì yẹn lè ṣe màláìka ẹ̀rí àkọ́kọ́ tí mo mú wá ní ti sọ́ọ́sì àwọn tí mo ka ìgbà tó ń bí èé ṣíọ́ tó fi forí balẹ̀ nígbà tó ń kọ́ lọ́sẹ̀ kí ló sọ. Kọ́lá ẹnì fẹ́ ìlú. Mo ní ọ̀dọ́ ẹ má wà àwùjá ayé tiẹ̀ o, àbá wà wí, àjá kò dá wà wí torí kò ní jà. Ó ní ọlọ́run ẹ tó kíkó forí balẹ̀ fún òkùnkùn náà jù lọ. Ẹlẹ́ẹ̀kejì. Kọ́lá kò tán wo kọ́lá kò tán ní ìdáhàní wọn kọ́lá kò tán wọn yẹn tẹ́. Àti ara náà ló ti dá òun, àtàrà òun ló sì dá iná la sì fi ṣe ara fi bàbá mọ àmọ̀ tán àgbẹ̀ kaná ni torí bá lọ́n sọ pé adá ọmọ ènìyàn mìnà áná ní ìkòkò àmọ̀ tá a sọ ibẹ̀ láti dá ọmọ ènìyàn ó iná ló sọ àmọ̀ jiná tó fi di ẹ̀dá báyìí báwo ni wọ́n sọ àmọ̀ forí balẹ̀ fún un ó dájú lọ kí la fẹ́ fàyọ́ náà ẹ̀ kí ló láwọn fi dáhùn ìná kí ló àdébí sọ fọ́lọ̀ fi dáhùn ẹ̀lẹ́gbà ìmọ́lẹ̀ sẹ́gbẹ́ ìyàtọ̀ ti wà mẹ́ ṣùgbọ́n nínú sọ́ọ̀tù káhà ọlọ́wà ńlá mẹ́lẹ̀ gangan nígbà tó lọ sọ pé a pa mọ̀lẹ́gbà láṣẹ kan forí balẹ̀ ọlọ́run náà yà fúta ní ìbẹ̀rẹ̀ ìfúkẹ́ àti ìjẹ́jì ọlọ́run náà yà fi ìbílísì nìkan ṣùgbọ́n o ní tó jẹ́ pé òun ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀kan nínú àwọn àlejò ló ló jẹ́ wàdáyání ó túmọ̀ sí pé kò sí nínú àwọn màláíkà kódà lọ nínú sọ́ọ̀tù bá kọ́ra àwọn afáàfáà yọ bẹ́ẹ̀ nígbà tó lọ sọ fún pé ìkọ́lá òkúta ní màláíkà ti ìní ìjà ìlú fi ọ̀gbìn kọ̀lífà kọ́ọ̀lù àtẹ́jẹ́ àìlú fi àwọn ẹ̀yìn sí fi àwọn ẹ̀yà sí ìdìmá wọn náà nù musáfihù ìhàbí àwọn ọ̀gbìn sùlá kọ́ọ̀lá ìní àlámù mọ́lá tààmù ọlọ́run nígbà tó ń fẹ́ dá Adam ọlọ́run sọ fún àwọn ìmọ̀láyíká ìgbì ìjà ìlú fi àdìkọ̀ ìfà mo fẹ́ fi sórí ilẹ̀ àdúlé mo fẹ́ pé ìkọ̀ ní ìfà mo lẹ tó ṣe pé àwọn nǹkan máa ń lọ àwọn bí ojú máa ń tẹ̀lé wọn àwọn nǹkan máa ń lọ wọn àti wọn máa ń rí. ọlú àmàlẹ́kà ni àtẹ́jẹ́ àlùfíà so mo fẹ́ fi sórí ilẹ̀ ni mẹ́yìn sì lè fi àwọn tí ó máa tẹ̀kẹ́ tí ó wàyà síkù dìnnà àkóhùn ta ẹ̀jẹ̀ sílẹ̀. wà náà ìrònú sáfì ìbí hàndíkà àwa là ń ṣàfọ̀mọ́ là ń ṣẹ́yìn fún ọ. ọ̀ọ́n ọlọ́run ìní àyàwó náà láti àyàwó mi ni mo máa tẹ́ mọ̀. àwọn afọ́ntẹ́sì yìí nínú tọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ kọ́ ló ń máa tí mo mọ̀ níbẹ̀ ẹnìkan mẹ́nu ní tiẹ̀ sára ní alọ́kàtẹ̀sì rárá. nínú ẹ̀mí mo máa tẹ́ mọ̀ ẹ̀kan nínú tún ẹgbẹ́ ìkan tẹ lára yín òun náà ni ìbílíìs òun ò ní gbọ́ràn díẹ̀ nípa bàbá sọ nínú ìtumọ̀ ayá rẹ̀. tọ́lá ní ìkan ọ̀kan náà máa jẹ̀ lónìí ìdí nìyẹn tó ò fi gbọ́ràn tó fi bẹ́rù gan níjọ́ náà tó fárígá tó ṣègbéraga nítorí pé kìí ṣe mọ̀lá ìka ọlọ́run fún wọn nìyẹn. ṣùgbọ́n àwa èèyàn àti àlìjẹ̀nú ọlọ́wọ́ wa fún wa ó fi hàn wá ìmọ̀nà àti kí ni ètí ẹ̀ṣẹ̀ ìdàkejì ẹ̀ ó wá fún aláàyè láti ṣa ẹ̀ṣà ìlú wà lórí kejì àwọn ìjànú náà sọ fún sọ́ọ̀tù dé mí ná wà mí ná ó ní ó ń bẹ nínú wa àwọn tí wọ́n bá fà fọ́lọ̀ ó sì ń bẹ nínú wa àwọn tí ó gbà fọ́lọ̀ kúndà tọrọ ikọ̀ kí dáadáa ọ̀nà kéékèèké ní à ń tọ̀ ó kálukú oríṣiríṣi ọ̀nà ló kálukú tọ̀ àwọn àjọ̀nú kírísítẹ́nì wà nù wọn yẹ̀wúdí wà nù wọn àwọn tó ń ṣe ẹbọ náà tó ń ṣe òrìṣà wà náà wà gbogbo ẹ̀sìn bá a ṣe láyé náà làwọn àjọ̀nú ń ṣe bá a ṣe pín kékeré láyé yìí ọ̀rọ̀ ikọ̀ kí dàda làwọn náà ń gbé kọ́ sí wa ìdí nìyẹn ẹ bá lọ sọ́dọ̀ wòlíì ní ìwọ so àwọn kìnnìún àgbélébùú ẹ̀ẹ́rẹ́ yóò àjẹ̀nú tó ń lò yẹn tó bá láṣẹ tó kò fi sí yẹn tó ló fà láwọn abáfẹ́fẹ́ fẹ́ ku fa irun orí dada ìta kọ̀kọ́ já kó lọ́rùn rẹ̀ ní àgbélébù rẹ̀ tí ó sùn sí lọ́rùn rẹ̀ torí àjẹ̀nú kan máa tẹ̀lé kiri bàbá lọ fáwọn orí ìta àjà kiri yẹn yóò mọ̀ ọmọ yẹn láwọn tó àdéhùn láwọn já kó bẹ́ẹ̀ bàbá ti lè já kó bẹ́ẹ̀ ẹni tí wọ́n so àjẹ̀nú yẹn lára rẹ̀ ní kíní kọ́ọ̀sì àjẹ̀nú yóò wà nígbà lọ́wọ́ á sọ̀rọ̀ ẹ̀ fa ẹ̀mí orí ọmọ yẹn àlàáfíà wà á dé sí ọmọ yẹn la ẹ̀sìn náà sábà wà wọn dáadáa dáadáa ń dín kí n sábà kó lára wọn náà kété kíkí mi máa dàgbà dáadáa kíkí mi máa ṣe wúlúwúlú oríṣiríṣi tó àwọn Yorùbá kí wọn náà hmm, àwọn o tí wọ́n fún ọ kò sí dáa mẹ́ta fílẹ̀ àlọ́bẹ̀ nígbà kọ̀ọ̀kan lọ́bẹ̀ náà ní pé àjẹ̀nú yẹn àjẹ̀nú yẹn sáárà nìyẹn rọ́ọ̀sì lóṣù lọ. lọ́jà ń dẹ̀nu tẹ́lẹ́gbọ́n ní ẹ̀gbọ́n òkú sàlẹ̀ ìlú èsì. lọ́wọ́sì dá ìdẹ̀nu tó jẹ́ mùsùlùmí bọ́rọ̀ òye. lọ́wọ́ ìdẹ̀nu mi náà mùsùlùmí ni ṣùgbọ́n òye gẹ́gẹ́ bí mùsùlùmí mi náà ṣe wà níbi tí mo ti. ó lè sọ pé kéèyàn máa ka kùnán lẹ́fàá tẹ́lẹ̀ ló fà tẹ́lẹ̀ bí ẹlòmíì lọ́kàlẹ́ bọ́lá tí lónìí àfa kan wá kọ́ wò lójú ooru ẹ ti ń kọ́ lójú ooru àjẹmú kan ti ń dà láàmú ni ọlọ́run ò gbé àná bí dìde nínú àwọn àdìjàn náà pápá àdìsúná sọ fáínálì nìyẹn èèyàn lọ́dọ̀ tó bí òjíṣẹ́ dìde àwọn òjíṣẹ́ èèyàn ní máa jíṣẹ́ báwọn àdìjàn ní pẹ́ẹ́ bá lóko ṣiṣẹ́ sọ̀rọ̀ bọ́ọ̀mù àìwá àyọ̀sẹ̀lá ọlọ́run fún alágbàáyé. ibi láti ń lọ ó náà ní sọ́ọ̀tù lákọ́rọ̀. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله النار فأخذتكم الصاعقة وأنتم تنظرون ọ̀wárìrì tó mú wọn dáná wọn ló jẹ́ kí wọ́n lọ ariwo pé ariwo máa ń pààyàn gẹ́gẹ́ bí kékeré bá a rí lẹ́kọ̀ọ́ ńlá yẹn táwọn èèyàn kó sínú kàná sínú rà látara pé wọ́n gbọ́ ohun kò mọ tí ń lé wọn sì lọ ibi tí wọ́n lọ wò mọ́ bẹ̀ wọ́n kó bẹ̀ wọ́n sì ti bẹ̀ wọ́n sì rọ́ lọ bẹ̀ náà olóòtú àwọn army láyé ẹjọ́ world war four second world war nígbà technology ò ti develop dáadáa tí wọ́n bá máa ju àwọn machine machine gun kan wà ẹgbẹ́ tí wọ́n lè ní orí rẹ̀ lẹ́ máa dà máa ń mọ ìbọn tí pọ̀ yẹn ti fẹ́ da orí rẹ̀ ní àlùyẹ ti pọ̀ jù. ẹgbẹ́ yóò máa ṣe káàdì àná tó bá dé ojú owó ti gbọ́n àti òun ọkọ rẹ̀ ti fẹ́ dà wọ́n. ọ̀làwọ̀n kì sọ pé wọ́n á ní subhanallah ọba mi níjọ́ náà oyún yóò mọ̀ jábọ́ nínú àwọn ìyá tó lóyún àwọn tí ń fún ọmọ lọ́yàn ó sọ ọmọ wọn lòun ò ní fún lọ́yàn máa. يا بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم zálísálà إن تتيجوا ọ̀pẹ ìṣe ìkùnà iná zálezálà ta sáà ọjọ́ tá yóò parẹ́ ìmìtìtì ọjọ́ náà ṣé ìwọ̀n àbí nǹkan tó tóbi ni o kọ́nà tó sọ pé ìkankan tó tóbi ni ló lágbára níṣẹ́ tó kọjá bẹ́ẹ̀ náà. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت. Ọlọ́run ní táìsì ìlú lágbára ní pé nítọ́nà táwọn èèyàn gbogbo ọmọ obìnrin tí ń fún ọmọ lọ́yàn lọ́wọ́ ni ó pa ọmọ tí ń fún lọ́yàn tì. kò ní lẹ́tí ọmọ وتضع كل ذات حمل حملها ذات حمل gbogbo aláboyún jọ́nà sádọ́mù حولها يوم في bí oyún náà jọ́nà kó bá tó yóò wọ́tàrọ̀ náà sẹ́sùkárọ̀. ó wà ní àwọn èèyàn yánà sùkárọ̀ ó hàn mú ríra bí ẹni ọtí ń pa oṣù rẹ́sìn ni. ìjọba ìjà tí wọ́n bá gbá ìlú ìrẹsẹ̀ ìjọba àgbọ̀ ọ̀gbọ̀n bí ẹgbẹ́ tí yó ìyá pa ló nínú. Báwo ni àwọn èèyàn máa ń ríra kí lọ́dọ̀ wá sọ? Wà á máa ń bí sùkárọ̀. Báwo ni kò ní jí àti òpàrọ̀ náà? ولكن عذاب الله شديد ìyá ọlọ́run bá ní ibi gbogbo ní ayé ní àwọ́jọ tí báyìí ọlọ́run kò ṣàánú wa o àwọn oṣù ló tẹ̀ dé síbẹ̀ lẹ́yìn mi ẹ̀rọ kò ní àwọn sásí lọ́yẹ̀ ó lè síbẹ̀ tó bá ni atẹ́gùn kan pọ̀ wá fẹ́ lẹ́yìn tí sàmúwẹ́lá ń bá lọ tán ń bá padà dé tó lọ. gbogbo ẹni tí ìgbàgbọ́ tó ní kí kóró ọkà bàbá ẹ̀mí ẹ̀ ti máa ń bẹ akẹ́kọ̀ọ́ yẹn tó bá ti ń bàbá ìwé wà pa àdébìnrin kó dàbí wọn sá wọ olùgbà pátá lọ akẹ́kọ̀ọ́ yẹn tẹ̀lé máa lọ pẹ̀lú lọ pẹ̀lú wọn eré yàtọ̀ sí ni pé ní àwọn wọn kò wọn lọ òkè wọn kò wọn lọ wọn torí bí ànábì ní dàjáàlì olórí àwọn òkúrọ́ ti ń bọ̀ ànábì yẹn ṣọ́ra olójú kan ni ọlọ́run ní olúwa yìí kì í tún lójú kan ẹwọ láti fi sọ pé ọlọ́run yìí tún lójú kan ṣùgbọ́n ojú kan ló ní yóò gbé rẹ̀ lọ́wọ́ tí wọ́n gbé láti Christ ànábì ní mo fẹ́ lò níbi ànábì ní kò sí òjíṣẹ́ kan tó wá sáyé àyàfi yóò kìlọ̀ fún àwọn ìjọ rẹ̀ nípa dàjáàlì nípa ìyẹn ní ọ̀pìn ayé ó yẹ pé lábá ka nílé yìí láwọn kankan máa ń jọ táwọn bí sọ àtẹ̀yìn sọ pé kò sọ òṣìṣẹ́ kan tó wáyé tí ò ní kìlọ̀ yẹn. ààyè tó wà nínú tiwọn ni pé ẹsẹ̀ ẹran ti dàpọ̀ wérò bẹ́ẹ̀ interpolation addition subtraction ni pé àfikún àyọkúrò àti àyípadà ti wọ̀wé wọn. kí ló dé tí òfin wọ́pọ̀ àrùn? torí àdéhùn ọlọ́run ni pé òwò mójútó fún àwọn òní wà nínú náà. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. àwọn àbá ní àbíkúrò húnà yá ṣìnà lórí kìtàbà àsúnà ìrántí báwọn sọ bí ó kó Kùránì àti súnà sínú wọ́n tí ìbá ṣe bẹ́ẹ̀ àbá tí ilé ṣe tẹ̀lú yìí bẹ́ẹ̀nà sàkíni wà sọ̀hí yìí nínà sọ́nà àwọn nínà nà àhàbíyèsí. tí ìbá ẹ̀kọ́ náà ti sọ pé òun ó dáàbò bo ọ̀rọ̀ owó ní àbá tí ilé ṣe pé aláàárín àhàbíyèsí ló lálàáfíà àti ètò lálàáfíà gbogbo tó bá ti látàbí ìṣọ́nà làbàmọ́ ìgbà wọlé ṣùgbọ́n torí bá náà ó dáàbò bo níbi kíni níbi ìbàjẹ́ làwọn àpọ́nà fi fún àwọn àfáà ní mímọ̀ láti lè ṣe òpinya láàrin àdísì tí ò lálàáfíà àti ìtura làáfíà. Olọ́run mi dáàbòbò Kúránì ṣùgbọ́n àwọn Yẹ̀wúdí àbádí sọ yìí ìṣọ́ ìwé wọn ọwọ́ àwọn àlùfáà wọn lọ́lọ́run fi sí. Àwọn ni wọ́n ń kà fáwọn èèyàn ọlọ́run fi sọ ọlọ́run sọ kò fọwọ́ sọ ẹ̀ pẹ́lú mi lè bẹ́ẹ̀rẹ̀ láìpẹ́ ìbẹ́ sọ kọ́rọ̀ náà ní àbíta sọ́kọ̀ náà wọ́n yí ìbàdàn ni ọlọ́run mọ̀ wá títí títí tí ibi ìbàdàn ni ọlọ́run ò sàdéhùn kó sọ kó níbi ìbàdẹ́ ṣùgbọ́n nínú Quran ọlọ́run sàdéhùn kó ṣe kí ni òun máa dá òdo òun sọ níbi ìbàdẹ́ tí ìbá ṣe bẹ́ẹ̀ Quran náà bá ṣe kí ni ó dá ìwòkà sí fáṣọ ẹ̀yẹ́lẹ́ Yorùbá èdè wọ́n lè dà lórí òní kùráyì. Gbogbo àwọn elite àwọn tí wọ́n lọ school jọ ló jẹ́ kẹ́rọ mi ò kó ní ìsìlámù kí ló ń ká ìdè tí mò ń lọ. Àwọn bàbá wa sáwọ gbogbo ní kíláàsì máa ń bí mi. Ṣùgbọ́n lọ́nà kí wọ́n dà ó dà ó yẹ wọ́n. Inú wọn ní ìsìn àwọn náà fẹ́ ṣe lórí náà bíbélì dùn létí kó dùn ẹ̀ẹ́dọ̀ ọmọ ẹgbẹ́ sí ìdíbò àbíbí ìlú tí náà ló ń káyì ṣé èyí sáfẹ́ làjẹ́ kí ọ̀dà tó ń ká pọ̀ yàrá ìlú kò lò létí àwọn èrò ní kásì. ìwọ́n kò fẹ́ ṣe kò nígbà kò ráyè náà kọ́dà lápá wá ń ṣe àfa Dr. Aliyu rahimahullah nígbà tó ṣaláìsí Aliyu tó kà fún ẹ̀kọ́ ní Madina yìí wọ́n ní ní alẹ́ ẹjọ́ yẹn ló ṣe wà nímọ̀ last ball bẹ́ẹ̀ ló parí kùrán ló ká kùrán sórí tán òun mọ́jú bàbá kí wọ́n ṣílẹ̀kùn ọgbọ́n kùrán bá yẹ̀rìmẹ́ inú onígbẹ́ mọ̀dínà àwọn ẹgbẹ́ tó ń ṣe wà nínú kùránì onígbẹ́ tó bá kọ òní mọ́ lórí bá nàbí gan wọ́n kọ ní jùlí ló bá nàbí lórí nàbí mọ́ ká àdébí sì bá wọn sáré ó tún sọ yí pé ká tún kọ́ kùránì lọ́dọ̀ àwọn mẹ́ta kan tún ṣàlàyé rí wọn Abdullahi bin Mas'ud Salim àti Tani àti Ká oníkàkọ́kùnrin àti ìjọba wọn. Ṣẹ̀gbẹ́ ó ní máa ń yìí ju àyíyàkọ̀ àdìkọ̀rọ̀ àná lọ́tọ̀ kámẹ́rà ló sì náà fàdíyàkọ̀ ìkìlá ti ń lọ́ọ́ mẹ́ àpò ẹ̀tọ́ abẹ́ka kùránì gan-an lọ́nà ti sọ kalẹ̀ yẹn kó lọ́ máa ń ka bí abúlé ìlú mùsùlùmí ṣe ń kà. tàbí kíkọ́ tún ni olóbìnrin wọ́n pè sí ìyànlẹ́nu náà ni tàbí ni alábàádandan fún ẹ̀jẹ̀ bá kọ́ kùránì táwọn bá kọ́ àwọn alákọ̀ọ́kọ́. lọ́wọ́ àjọkùn sóko wọn tó lè délé ìlú wa ní aláìní máa máa ní yóò kẹsẹ̀ tọ́sẹ̀ àwa tá a dá ìṣe lábára ẹ̀ látàkì lẹ́nu lọ́pẹ́ dọ́kítà yìí gan bàbá rẹ̀ wọ́n ní kì í sọ̀rọ̀ sáúdí òun náà wá bẹ̀ ṣùgbọ́n mi tó wá tọ̀ wọ́n mi tó fún ẹ ní àṣà tọ̀ nítorí àsìkò ọlọ́pọ̀ fún ọlá ìgbẹ́jọ́ rẹ̀ nítorí náà màá tún tán sùúrù ọlọ́lẹ̀ wò ọ̀kadà sínú sùúrọ̀tù àárọ̀ nígbà tí kò áyà واختار موسى قومه سبعين رجلا لميقاتنا نعم. فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياك أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. ló fà tí ọ̀wá rí nǹkan mọ́ra ni ẹtí lẹ̀ fi lè títí tí wọ́n fi kú wọ́n sọ ká àwọn àwọn ìnira wọn sáfọ́ tó ti fẹ́ wọ́n tẹ̀lé lọ àyè àtàwọn ọlọ́pàá ọlọ́pàá pa gbogbo wọn tútùmọ́kù yẹn ló wá bá mú sálẹ́rù pé à ó bá fẹ́ pa wá lẹ́kọ̀ọ́ láti pa wá ṣáájú eléyìí àtọ̀hún gan tó fẹ́ wá pa wá ohun torí tàwọn iṣẹ́ ìwà báwo ìgbọ̀nù wá wù ní. èyí tó dẹ́kun ṣẹlẹ̀ yìí kò déédéé ṣẹlẹ̀ fitna ló jẹ́ àdánwò ló fi ṣe eré màálù tí wọ́n àdánwò ló fi ṣe tùdí lùbí àmọ̀ ìtàṣà. sọ fún un wọ́n tún àdí ní àmàntàṣà lábàárà rẹ̀ tó bá fẹ́ yóò mọ̀nà lẹ́bí mo sọ́ọ̀tù bá kọ́ ọ̀nà iná ọmọ àlàyé sáhẹ́yì àyìnbá torí bàbá sálà máa rà áyùn rẹ̀ tán fàmà fọ̀kọ́ ha fàámà lẹ́bí na àmàlù fàyà àyàmọ́ nà àdáwò yà á kù mí rọ̀ bíbí wàámà lẹ́bí na káfàrú فيقولون ماذا أراد الله بهذا المثل يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون الله ní owó ọlọ́wọ́ ò ní yé máa fi àpẹẹrẹ lélẹ̀ ò ní yé máa kòwé owó máa júwe ọ̀rọ̀ fún yín pẹ̀lú òwe máa bá dọ́tà tó dàbí ẹ̀fọn owó fi ṣàpèjúwe fún yín má má fọ ọkàn mà àbí tó tóbi jù lọ nínú ìtumọ̀ kejì àbí tó kéré sí i. fàákùnrin ní ìhàn àmọ́nù ṣùgbọ́n àwọn tí wọ́n gbàgbọ́ lódodo fàyà àyàmú àwọn máa mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé àdéhùn àdéhùn ọ̀bí òdodo lélẹ́ ìdákan lóru àwọn. ṣùgbọ́n àlẹ́ nínú káfà àwọn kèfèrí fàyà kùlù àwọn máa sọ pé wọ́n dára àwọn ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ lọ́pẹ̀lú ewu lọ́gbà ní pẹ̀lú ní kí tó ní jẹ́sán ìwọ tó wà lápá kan kúrá sọ́ra kan àkùrá tá a lórí sọ́ọ̀tù rẹ̀ àǹkà búùtù ìṣá ọmọ òtàlá dọ́kà wálé bí àwọn ṣàlàyé yìí kí mọ̀ ti mẹ́nu àǹkà búùtù tọ́lá àwọn apá ọ̀tá ẹ̀sìn ìwọ́n tún ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àwọn nǹkan kan tó ní í ṣe pẹ̀lú náhàwù wọ́n ti sáyẹ́ǹsì ṣàlàyé náhàwù yẹn kí ló dé tí mọ̀ kí ló dé tí àwọn kan jẹ́ mùtá káàbù aláìmọ́ sàlàyé ẹ̀ tó yà mí lẹ́nu. wọ́n tún fi púrúfù ẹ̀ ṣùgbọ́n tí ọlọ́ba ní adúlá máa sàlàyé tàbí tọ́rọ̀ bá níbẹ̀. àwọn ọmọ èèwọ̀ tó lọ́la ń takò ọlọ́run ni wọ́n máa sọ bẹ́ẹ̀. yìnyín lu bí mẹ́rin àṣà ẹgbẹ́ ọlọ́ba fẹ́ àpèjúwe yẹn ni sọ ọ̀nà náà wàyà bíbí ìmọ̀ ìyẹ̀ṣà ẹ̀dọ́nà bá wọ́n fẹ́ nínú wọn àpèjì rẹ̀ yóò sọ ọmọ àdìjẹ́ náà ṣùgbọ́n máa yìí lè lò bí i ní bàfàsì ẹnìkan àpèjì rẹ̀ yóò ní sọ ọmọ náà bí ìgbà tí kò náà ti jẹ́ kò kí tẹ́lẹ̀ ọlọ́run sàánú wa náà tẹ̀síwá. wàtútù bẹ̀rẹ̀ náà fi hà níbi dúnìá hasana tàwọn fi ẹ̀ṣẹ̀wàtì ìdáhùnẹ́nà ibẹ̀ yìí. ọlọ́run wa ní musa wa ní àǹtàwálì yúnà wà láàbù wa fàkùrì lánàá ọ̀hánà ṣàforíjì fún wa àǹtà fẹ́lú ìwọ fìrí ìwọ ló dáa kí ló gba àwọn aláforíjì ìwọ ló dáa kí ló àti náà àforíjì yàn lọ. àìwà yíyù lọ́dọ̀ sọ níbo ìwà yíyù wa àwọn àfáà ní wà lè kọ́ inú àyà òun ní ìkọ̀lùkìdì pàtàkì ní ìkọ̀lùkìdì wọ́n wà nà sí ìwà pọ̀hìrì ní ọ̀rìyà yìí. wọ́n ní ìtumọ̀ àìwà yíyù ní ẹni tó ṣe pé àlámọ̀ rí ẹ̀dá tó dá òun ló gbèrò òun ní ṣàkóso alámọ̀rí yẹn òun sì ni oní olùrànlọ́wọ́ alátìlẹ́yìn fún gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ gbàgbọ́ olùjẹ́ ń ṣe tiẹ̀ fún wa rí yìí lọ́wọ́ àwọn bá ṣe ṣàlàyé. gbogbo àlámọ̀rí onígbàgbọ́ òdodo ẹni ọlọ́pàá jẹ́ wà ní yíu rẹ̀ oní ó bá gbèrò kò ní í ṣe pé kúlẹ̀ ọlọ́run ló bá gbé kúndé nígbà lásìkò rẹ̀ wá dìtú ẹni tó sì ṣe gbé kúndé náà kò lè rí kúgbédè lásìkò wá tó. kíláà náà wá sọ pé nígbà bàbá kan ti tà á kù wàkìlá máa ń ọ̀ọ́kọ́ ẹni tó bẹ́ẹ̀ nù. ìgbà tó kù bá bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ dà àwọn aláyàwó àwọn afọ̀sù bàbá àṣàyẹ̀kọ́ ní bàbá ìjọpù ìyá ní lọ yí o ìyá awo ní lọ yí o ẹ̀yà awo rẹ̀ wá ọ̀fọ̀ sí tó wọ́n kú o máa nà ọ́ ẹwọ́ gan ìsìnzá nìyẹn ìsìnzá lọ́dọ̀ àwọn ìsìnzá sọ̀rọ̀ ìsìnzá ló wà lábọ̀ ọlọ́run fi wọ́n ṣe yẹ̀yẹ́ kìí bá làtà pé wọ́n bèrè pé dá àwọn ọkọ̀ wọ̀dá ìfi wọ́n ṣe yẹ̀yẹ́ ni. ìsìnkàmánú sọ̀rọ̀ ìyá ìbéèrè ti yẹ̀yẹ́. àbí bàbá abẹ́nu abẹ́nu ọ̀rọ̀ ẹ̀wọ̀n ó bẹ́ẹ̀ bí ṣe yẹ̀yẹ́ ìjọsìn gẹ́gẹ́ bí dẹ́rù bá yẹn bí wọ́n ní ó bá wọn tó rí dà wọ́n ní ìwọ́n rí òun rí òkè ó bá wọn tó rí ẹgbẹ́ àwọn wọn ẹ̀yọ ojú wọn kan àbí wọn náà rí ẹbí orí o ìbéèrè ìbéèrè dẹ́rù bá ní kálukó jára ní àbí ìdí ni àbí wọn náà rí ẹbí orí o àwọn tí wọ́n ní wọ́n ní wọ́n gbé àwọn wọn yóò ojú wọn kan ah mi ọlọ́run sàánú náà wákìlà ọ̀rọ̀ ọkọ̀. ọ̀wọ́n ẹ̀dáhùn ìfirọ́. ẹni tó bá dúnyẹn ti mọ̀ mọ̀ dájú pé kò síbú yẹ ni ó bọ́ lónìí ló bọ́ ní ìsìn àdáhùn ìfirọ́ ọkọ̀ ọlọ́run sàánú. àdúgbò kan fara ó wá bẹ̀rẹ̀ wọn ń tàwa ní ìlú náà fáfin lánàá wà hàmùnà foríjì wá torí pé ọlọ́run bá ní àlùkò fúrú. من الغفور هو الذي يذكر الذنب على صاحبه wọ́n ní ẹni tó máa ń bo ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ mọ́lẹ̀ lókun mọ́lẹ̀ kò ní à kò ní yẹ̀yẹ́ rẹ̀ kò sì ní jẹ́ ní àyè lórí. Al-Ghaffar ismungalun ala kasrati magfirati láti àbí ìmọ̀kùnrin mustaqfir tọ́wọ́nì confam yẹn ni pé ó ń sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àforíjì ọlọ́run fún ẹrúsí rẹ̀ tó jẹ́ lẹ́ṣẹ̀ tó wá àforíjì ṣùgbọ́n ọba aláforíjì ni pé ẹni tí ó bu àṣírí ẹ̀ṣẹ̀ yẹn mọ́lẹ̀ tí ò ní yẹ̀yẹ́ ẹni tó dẹ́ṣẹ̀ yẹn kò sí ẹ̀yà lórí wàyà àfúnkù lọ́wọ́ náà bí àforíjì ni wọ́n ní ṣùgbọ́n wọn ní alẹ́ bí ìyá wọn kò dáàbà wàyà tàjà wà wàlá yóò á kọ́kọ́ àárẹ̀ yìí máa sì kọ́ ìrìn àbùdílé tọ́ọ̀bà. wọ́n ní olè tó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ewé òògùn ló pa ẹ̀ṣẹ̀ rẹ̀ pátápátá yóò fojú fò fún èèyàn kò tún ní wá ìyàwó rí àmì jẹ oúnjẹ òun níyàwó lórí tó ti kó lẹ́kọ̀ọ́ sí àyẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ọ̀là rẹ̀ níbi kọ́ wa wípé tó á di tó fi kọ́ àìsà òní ọlọ́ọ̀tá àyà nígbà tí òru kẹwàá òru mẹ́wàá tó kàn yìí oṣù Ramadan jẹ́ ìṣàdí níbi kó máa wí àdébí máa sọ pé ọmọ ọmú ẹ̀yìn mẹ́ta fún gbòòlù tó ìbò àfùwà fàfùwà ní ọlọ́run bá rẹ ní àfúwù ìyẹn kẹ́ tó máa ń pa ìṣẹ́ rẹ́sẹ̀dá tí máa ń ṣàmójúkúrò fún tí ó sì ní jẹ ní àtọ́ ti pé ó tọ́ sí àyẹ tó ìbò àfùwà ó nífẹ̀ẹ́ sí ṣàmójúkúrò fàfùwà ní ṣàmójúkúrò fún mi pàṣẹ mi rẹ bá mi fojú fò mọ́jẹ̀ ní àdé lórí tó tún nìyẹn. torí náà bàbá ń ṣàdúrà tí ìbá mọ̀ túmọ̀ orúkọ ọlọ́run ọba tó fi ń ṣàdúrà ìtumọ̀ ń ṣokùnfà gbígbàdúrà torí ìgbàgbọ́ rẹ̀ nínú tí fi ń ṣàdúrà yóò tó ń gbọ́ tí ọ yóò lékele kan yóò pe léke jíjẹ tí òun ti kàn sí léke yá lọ fún yàtọ̀ fún yá lọ fún yá lọ fún yá àwọn yẹn kó sọ lórí ẹ̀ẹ́dẹ̀fẹ̀ máa jó bẹ̀ òun tún máa ti níyẹn. tí ẹ bá mọ̀ tún máa rẹ̀ ó máa bá ti sọ pé òdìgbà táwọn ṣe láyé àlá one million kátólì bá wa ó kàn tó yàn ẹ̀yin náà ti máa wọnú Quran àwọn àdébí ọlọ́run ẹ̀yìn lórí ẹni tí wọ́n sàwọn àgbà yẹn sọ́dọ̀ wá sọ pé wà kọ́ dáadáa nígbà sábúà lọ́rọ̀ tó wá sọ lẹ́ẹ̀mejì ẹtí nínú Quran. torí pé àwọn wọ̀nyí ìgbàgbọ́ wọn nínú tí ó fi ń bẹ lọ́hùn-ún dáa àyàfẹ́ táwọn mi máa sọ fún wa pé ẹ ṣe níye báyìí àbí tó sọ pé ẹ ṣe níye báyìí sì lélékún. torí náà bàbá mọ̀ tó ló kẹ́fẹ́ ká máa béèrè àwọn nǹkan yẹn bàbá mọ̀ tó wọn rẹ̀ lè wà kún ní ìgbàgbọ́ lórí tàbí lásán wà sí báàtì ìgbàgbọ́ ní orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ ó ṣe pàtàkì torí mímọ̀ orúkọ ọlọ́run àti ìtumọ̀ tó kó sínú pẹ̀lú ìròyìn ọlọ́run àti ìtumọ̀ tó kó sínú yóò jẹ́ kí gbàgbọ́ èèyàn ó ga nínú ọlọ́run pé bí wípé yóò nílé iṣẹ́ náà mọ́. ẹtí ọ̀pọ̀ ọlọ́run yóò gbé ọ̀hún ló bá ti ṣẹ̀wọ́ lọ́tọ̀ọ̀rọ̀ àforíjì òmò yí pé ṣàfihàn ìbọn ìlọ́lọ́ ọba tí ó lè kókó ọlọ́run sàn wá lọ́dọ̀ wa bẹ́ẹ̀ wọ́n á ní kí ló sọ. وَاتُّبِعْنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ إِنَّا هُدَنَا إِلَيْكَ نعم قال عذابي وَاسْتُبِعْنَا أُوْسِفَ أَصْلِحْ وَفِي آدِ يَا لَيْكَ حَسَنَةً دَعَدَا àkọọ́lẹ̀ rere fún wa wá fi àkírọ̀tì tó bá tó wá dídọ̀ gbẹ̀dà kìámà kó tún kọ́ dáadáa fún wa iná òde náà ìlé ìka àwa ṣe ń padà lọ sọ́dọ̀ rẹ̀ o kí lọ́nà wa sọ. قال عذابي أصيب به من أشاء ọlọ́ni àbábí ìyàmí kò sí ibùbí yìí máa ń àṣà àwọn ìfúnjẹ tí bá fẹ́ wàá ọ̀rọ̀ tí wọ́n sì àjùkú ilẹ̀ ṣe yìí. láti ní kẹ́ẹ̀mí ọkùnrin ká gbogbo gan-an. فسأكتبها للذين يتقون. a sì pàkọ́ọ́lẹ̀ rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ń páyà ọlọ́run. ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون àti àwọn tó ṣe wípé wọ́n gba àwọn àmì ìgbàgbọ́ sílà wọ́n gbé nígbà nínú sílà the signs of sílà wọ́n gbé ní sílà àsọpọ̀ tabata àyà kan lókè tààtà kan sálẹ̀ wọ́n ní àyà yẹn máa ń Ayà ta kà lókè yìí pé fàtúrì lánà wàhámà àtàfẹ́ olùkọ̀fẹ́ wàtúrì lánà fìhàní pẹ́lú ní sílà. Ṣùgbọ́n aláàbúrà rẹ̀ láwọn òwúyẹ́ àwọn sílà yẹn tó wà bẹ́ẹ̀. Oúnjẹ ayà ta kó sí àwọn ọ̀rọ̀ míì tó wà bẹ́ẹ̀. Ẹgbẹ́ ògbọ́nà ọ̀tá tó máa tẹ̀síwájú lórí ẹ̀ àdìgbọ́nà kọ̀ yìí abẹ́rẹ́ ọba àdìjọ́lá ó fún wa ní àgbẹ̀yọ̀ rẹ̀ ju bí a ti ṣàlàyé rẹ̀ lọ dáadáa wa lọ́wọ́ ẹ̀kọ́ bàjẹ́ alẹ́kùn dáadáa fún òkú sí lẹ́yìn ọ̀kan wa iṣẹ́ aláàbá yìí lẹ̀ fún béèrè tó fẹ́ lò ní ìtàwá bá yìí nígbà ìwọ̀n sáré náà fún béèrè ní béèrè àmà àbá yìí lẹ̀ fún béèrè iṣẹ́ aláàbá tó ara ọlọ́run tó gbà fún wa kó ló kọ́ yàrá àwọn sí fún àríwá ẹ̀kú. alhamdulillah àkọ́lọ́wà kí ó ṣe lára fún ẹnì kọ̀ọ̀kan wa àwa tí a wá nílùú àwa tí a bá ní kíga lọ́wọ́ sókè a máa fún wa nọ́mbà ni nọ́mbà one nọ́mbà two three four five six seven seven questions àṣáájú kí a tó tẹ̀síwájú kí a má gbàgbé àwọn ètò tí ó wà níwájú wa àkọ́kọ́ ní ọjọ́ sátọ̀dé ìṣàfihàn ẹ̀rọ muslim tó ti dá lẹ́kọ̀ọ́ máa wáyé ààrẹ ìṣàfihàn wọn fẹ́ kí gbogbo wa bá dùgbà alaikum salam Àìkàn tí ó ta tó pẹ̀lú ọ̀pọ̀ ọ̀pọ̀ ìfẹ́rẹ̀ yìí. Ogun tí a máa ń bẹ̀rẹ̀ pé kò ní kíní kan ṣe nínú àwẹ̀. Òfin tó wà nínú àwẹ̀ náà ló wà nígbà tí ó sáwẹ̀ táwọn abákan ti máa ń tẹnu mọ́ dáàbẹ̀ ní kéèyàn máa fi ibi panú lásán ló mọ̀ kẹ́kọ̀ọ́ fi ibi bàbá ẹ̀ tèmi ọ̀tá náà ní sọ pé lẹ́yìn sàsọ inú náà náà kò sí nípa bìtá ìyẹn ákìlì wà ṣéwì ìnáwó sọ inú bìtá ìyẹn bìtá ìyẹn wọ́n fà sí màlẹ́sì. Fàìwà ìsáàtàkà ànísìnyẹ́lọ bẹ́ẹ̀. Àlọ́bí ní ààwẹ̀ kìí ṣe gbígbé mímu àti jíjẹ jíjẹ àti mímu jù sílẹ̀ nìkan ní dáwẹ̀. Gbígbé mímu àti jíjẹ nìkan kọ́ ní gbé jù sílẹ̀ kìí ṣe nìkan ní dáwẹ̀. Ṣùgbọ́n ó ti ń jẹ́ àwẹ̀ gan nínú rẹ̀ ní gbígbé ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà ìsìnà gbígbé jù sílẹ̀ èyí tó àfà ìwà wọn olùkọ́ nílé kúrò sọ ní hàbùkù fi ìsìyàmí àbílùmọ́ ayé àti ìyẹn kúrò sọ ní ilé ìsàlọ́wọ́ hàbùkù ìsìyàmí ní ìlànà ìjọ àbọ̀ṣ àìmọye èèyàn ló máa gbà àwẹ̀ tó jẹ́ pé kò sí ẹ̀san kankan tá a san ládàá ìgbà tí ó tàbí àwẹ̀ rẹ̀ ju ibi tó fi pa ní tó fi bẹ̀rẹ̀ nínú fídíò tó bá wẹ̀ lórí kò jẹ́ kó mú òsì fún obìnrin kò sì ṣe tó bá wẹ̀ jẹ́ láti bàtà bàtà àti tiwọn ti gbà tó ń fi wọ̀ ṣùgbọ́n òun nípa ìsìn fún un. kí ló dé tó ń dá ẹ̀ṣẹ̀? torí náà tẹ́ bá bẹ̀ pé kò la ṣe rí sí máa wẹ̀ táwọn bá tó máa ń kan pámọ́ra wẹ̀ ní pé máa lọ ṣe gbogbo wàhálà ìwé asán. ayò títa ọmọ ayò àdébìnrin mọ̀ láì bàbí náà fàkà ánàmọ̀ sọ yàgàú fi láàrin ìfèsì ìwà bìíní. ẹ̀dínwó mi ò sọ pé mo láì bàbí náà lórí aṣọ àbàkọ́ ọ̀sìn. àbíyẹn tó bá fi ọmọ ayò ṣeré ọmọ ayò ìwò ìwò rẹ̀ náà tó bá fi ṣeré ó dà gẹ́gẹ́ bí ẹni tó ti ọwọ́ rẹ̀ wọ ẹran ẹlẹ́dẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ tó rò pọ̀ nínú ẹgbà wa ní ànábì ni ó ti ya pa ó ti ṣe bàbá kan sì ló fi ṣe ànábì tó ọ̀rọ̀ ọ̀rọ̀ àwẹ̀ ẹ̀kọ́ lọ. torí èyí ti ní ẹ̀kọ́ láàyè. nọ́mbà tù. náà. báwo ayélujára. ayélujára sáà. ẹ jọ fún àyíká ìkan àfa àwọn ṣàlàyé nípa. ẹ má ta àgbà àfa kankan. ọkọ̀ tó ń sọ ó ń ṣe àlàyé nípa ìlú pé ẹni tí ó kírun wọ́n wá fẹ́ gba wájú ọ̀gá pé tí onítọ̀ bá ti ṣe ọwọ́ bíi ilé ìgbìmọ̀ pàjá kan pé ẹni tí wọ́n fẹ́ gba wájú ẹ̀ ó lè. èyí ló sọ yẹ èmi kan ò ní máa ń pa ẹ̀ ǹjẹ́ mi máa ní bí ká mọ̀ gba wájú ẹ̀ alábìrin ẹni tó fẹ́ gba wájú ẹni tí ó kírun ẹ̀kọ́ tàbí ìsìnkà tó wáyé ó dúró fún nínú ogójì àwọn ọmọ ogójì bá náà ní sọ ẹ̀dá so ó bá ti kọjá bí ọwọ́ yẹn pé kò sí láyé fi bàlá fi lè kárí ní bí ẹ bá lọ báyìí níbi tí ọwọ́ dé yẹn ìyẹn lọ wájú wàhálà yìí kan mọ́ bàbá mi sọ pé kò kọ̀rẹ́ ti fi mi mọ́ ṣùgbọ́n ní tí ń kírun kò yẹ kó fi sútúrọ̀ nítorí ẹ kó pèpè sí yẹn àgá kó fi síwájú ní tókò ní wọ́n gbọ́ ọkàn hanslet síwájú ẹ tí ẹ bá gba ẹ̀yìn gbàgbá yẹn nígbà náà ní ilé ṣe. wọ́n lọ tààrà àdàmù ọ̀rọ̀ kí ni. alẹ́kùn sọ̀rọ̀ ẹgbẹ́ sáà nínú ìṣẹ̀lẹ̀ àti ilé ẹ̀rọ bá pààyàn wọ́n ti ní kí wọ́n pa bí wọ́n bá jẹ́ àbúrò ní ẹ̀rọ tí wọ́n jẹ́ tó bá ṣe ìdábẹ̀rẹ̀ fún mi lóye kí ẹni ẹ̀ máa rí àfúrú ní ọ̀dọ̀ náà. ṣe ìdájọ́ hájú tẹ́wọ́n ìka bá wọlé ṣe ti ẹ̀ ìdájọ́ tí jẹ́ múmi ní tó lórí padà ó ní nǹkan rẹ̀ ó ní ìhádà rẹ̀ ṣẹ̀yẹ́ ó ti dá a lórí pẹ́lú ọ̀pọ̀ èdè wo ní ẹjọ́ lórí ìyá yìí lórí ètò ìṣẹ̀lẹ̀ náà kò ní jí ẹ̀ṣẹ̀ náà ṣùgbọ́n tí ò bá jí ẹ̀ṣẹ̀ yẹn tó ti láyé ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ tó bá wù yóò forí jì tó bá wù kò jẹ ìyá ọlọ́run rẹ̀ lọ́wọ́ fọ́. Fìlànà ẹ̀dùn. Àrẹ́kùn sẹ́lẹ̀. Eh, ẹjọ́ àwọn ìlú kan wà tó jẹ́ pé mùsùlùmí osi sí ilẹ̀ lóòrùn ló ṣe ti ilẹ̀ mi báwo ni wọ́n ti ṣe àwọn òbí torí èmi ti nìkan tó pé àwa àlejò pè mí ní àbúrò lọ sí ní gbogbo àwọn omi náà sọ yìí báwo la ṣe lè ṣe àwọn ọ̀yà àti báwo la ṣe lè ṣe. ṣe é pé oníbàbá yìí ń rìn. ilé orí lákòókò kan yìí mo ṣáà ṣe wà láàbò ọ̀sájú àwọn ọmọ rẹ̀. mo gbọ́dọ̀ yín ni bàbá yìí ni àwọn ènìyàn àṣùjú báwo sá ìmọ̀ àwọn bàbá yìí ni àwọn ènìyàn àṣùjú ìyá àdáná ìkọ́ ẹ̀ ń pèrò níbi òun gbọ́ ti gbọ́ ọ̀rọ̀ yẹn ó ti rẹ̀ ó ti di ẹ̀rí lé wọn lórí níjọ́ gbèdè ògbé lóde òní àwọn ibi tí wọn ò bá gbọ́ ìsìláàmù rí rárá wọ́n dàbí inú bóyá kò tí ẹ̀ ó ìsìláàmù ní wọn pé kankan jáde àwọn ṣàǹtẹ̀bẹ̀ sí ayé wọn tó bá ti dọ̀gbé ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀ bá wà bá sọ́ndẹ̀ ṣùgbọ́n méjì ló dàbí ètí ìkàlàgbà ní sọ wípé ọlọ́run máa gbé ẹnìkan dìde pé yóò tún pè wọ́n sójú ọ̀nà àwọn tó bá tẹ̀lé wọ́n wà àlùjànnà àwọn tí ó tẹ̀lé wọ́n wà náà. ọ̀rọ̀ kejì táwọn bá sọ ni wípé ọlọ́run máa pa gbogbo wọn láṣẹ pé ẹ máa wọ náà lọ. ó máa wọ̀ àwọn tó wà padà mẹ́ta náà kí ló dé tó ní ká wọlé àti òṣòjìṣẹ́ òkè. Okay gbogbo wa yẹn wọ́n kò wá sọ̀rọ̀ ẹ̀yin náà wọ́n lọ́lọ́ yẹn wà ní ẹ̀yin ẹ̀ padà ń ti yẹn máa wà àdìjẹ́ náà tó bá yẹ pé òjíṣẹ́ wa bá wọn eré ìlànà náà bí wọ́n ṣe máa bá wọn bó ṣe sàkà owó ọlọ́run tó da ipa yẹn láti ẹgbẹ́ wọn náà ẹgbẹ́ wọn á kì bẹ́ẹ̀ sì ni ọlọ́run òjíṣẹ́ á kì náà orílẹ̀ èdè wa náà báyìí àwọn tí wọ́n gbọ́ wọ́n pè é pẹ́sọ̀ kan lánàá nípa ìyàwó bá ó ń ta tẹ́tẹ́ bẹ́ẹ̀ láti yàn pé tó bá ti bí ní onílàta tẹ́tẹ́ yìí ó máa kí lọ. nígbà tó wá oníbù àdàkà ṣé táwọn ẹ̀yẹ láti wà bẹ́ẹ̀ ni àbá fi sílẹ̀. kí ni jẹ́ táwọn? ọ̀rọ̀ ẹ̀yẹ. ọ̀rọ̀ ẹ̀yẹ. àfa mi ò béèrè béèrè kan lánàá àbí wọ́n béèrè béèrè kan lánàá bẹ́ẹ̀ tó ń ta tẹ́tẹ́ tí wọ́n á sàlàyé lọ́dọ̀ náà wọ́n bí ara wọn lọ tó ń bá ti jẹ́ tó pọ̀ kó wà kó mẹ́. wọ́n ní èyí tó wá jẹ nínú tẹ́tẹ́ yẹn nígbà tó ló wí wá dà ṣé yóò dára owó ẹ̀ ní àdúgbò ọ̀pọ̀ táwọn àbá sọ nípa ẹ̀rù bẹ́ẹ̀. abákan ni wọ́n sọ yìí pé èyí tó jẹ́ haramu ní owó yẹn pé kò yẹ kó pọ̀ nínú ẹ̀ our is mo pé àwọn abákẹ́yìn sọ pé kí ló dé ṣebí ó ti túbá àìsàn àdúgbò ọ̀fọ́bìlà tó kọ́ tó dáná ẹ̀ṣẹ̀ yẹn ní ọlọ́run ti forí ẹ̀jẹ̀ iná owó ẹ̀mí omi ìní tó wọ́n lọ ṣe mọ́ a sì sọ lánàá pé tó bá wọ́n padà lọ ṣe omi ìyá tẹ̀yìn wọn lọ́wọ́ tó wá fi jẹ́ ìwà ṣe tẹ́tẹ́ nìkan gan o ká ní ó wá pa tẹ́tẹ́ tí o tún wá lọ mú ẹ̀ṣẹ̀ míì ìtún á ṣe àforíjì ò ní í sí fún lórí ìtẹ́ tẹ́tẹ́ ló ti ta sẹ́yìn yẹn ìyàn bẹ́ẹ̀ kọ́ kí yẹn ṣùgbọ́n tó bá lè stọ́ọ̀pù nínú àwọn ẹ̀ṣẹ̀ yẹn àyàfà àwọn ẹ̀ṣẹ̀ tí ò ṣe mọ́ dà nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ò ṣe mọ́ dà jẹ́ ẹ̀gbọ́n wọn bí ẹ̀wọ̀n nílé náà yẹn pẹ́ lójú sókè bí ẹ̀wọ̀n títì yẹn pẹ́ wo títì wọ́n pẹ́ sọ́dá bó ṣe lọ́wọ́ kan tó ṣe ọyàn sílẹ̀ nìyẹn ó ti rí ṣùgbọ́n bá yẹ kí á ah, ọmọ burúkú olóògbé kò bọ́jú pò mẹ́ ó wá pè mí lọ ah, ọmọ burúkú olóògbé ẹ̀ṣẹ̀ ni o bàbá mi sáyìí ẹ̀ ọmọ ah, ọmọ burúkú yìí bàbá mi sáyìí láti ọmọ ẹ̀ṣẹ̀ ni o lọ́dọ̀ wá ti wọlé ẹ̀ka tó o bójú pò mẹ́ ìgbà àwọn ẹ̀kọ́ sọ́dọ̀ tó o bẹ́ẹ̀ dá sí iṣẹ́. والهدي في القلب وسبحانه والله تعالى أعلم نمس عليكم السلام àná àti aṣọ lọ ìwọ́ ka ṣúgbà kan wọ́n á dárúkọ wọn ní ìlú tó lè máa gbogbo àwọn àwọn tó wà wájú wọn ti sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ ẹ̀kọ́ ìgbàgbọ́ lẹ́yìn tó fi. sọ́ọ̀tù fati muhammadu rasulillah wa lẹ́yìn náà wọ́n ṣe jẹ́ wọn lẹ́yìn fáwọn rahman rahim. àwọn àyàn tí wọ́n ti kàgbọ́ kódà àwọn sọ́láṣí ti láfa bá rẹ̀. Mẹ́rin ọ̀sẹ̀ ní náà mẹ́rin ọ̀sẹ̀ ní náà. Ètò ìṣẹ̀lẹ̀ kejì súnà. Súnà ni bàbá àwọn kákan kàwọn àwọn láì ní igbó. Wọ́n wá ní tí ìbá ṣe kí sì ṣe súnà náà nígbà tí sọ́kọ́ láàrin ọ̀sán náà ṣe. Wọ́n ní tí ìbá wá ṣe kọ́ ṣé ìwé ìbàdàn kò bàjẹ́. Ìdí ni pé ọ̀rọ̀ yẹn ti máa láàárọ̀ àti gbogbo ànábì tó jáde lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó forí kanlẹ̀ tí kan ìpẹ́ ti kọ ìdí àsọdẹ tó kàn ní ọmọ ẹ̀ lórí ìrìn wọn ni ìrìn rẹ̀ ò já. sẹ́kẹ̀tì ìrìn rẹ̀ ò bàjẹ́ ìrìn rẹ̀ ò bàjẹ́ rárá ṣe ń gbèsè àwọn yẹn òṣùpá ń gbé máa ń sọ lálẹ́ àgbà kìí ṣe súnà rẹ̀ nìyẹn súnà rẹ̀ ọlọ́ rẹ̀. ìkan wà náà tó bá pa sọ́ọ̀tù mọ́lìkù níparí rárá ní ọ̀rẹ́yà tí ó lè máa rí ìrìnàrí lọ́wọ́ ọ̀gbà àbí àkòyíṣẹ́ Ipò gan-an Adéṣàlọ́ ní àtàbí àgbègbàdé bànánà àlàlá àgbègbà nílà ṣáṣá ìdìbò yìí ti lò. Èyí tó sọ yìí gan-an ẹ̀wá ṣe ọdún sábẹ́sì náà bí dàda àrùn. Nígbà tó lọ bá kí n tó bá ní sábẹ́sì náà rọ̀ bí kan sábẹ́sì èyí tí ò lálàáfíà à ń ṣe èyí tó lálàáfíà à ń ṣe sọlọ ó sì àná wọn wàlúwà ó ti àyàrá àyàwó ọlọ́ọ̀bá nìkan ní onímọ̀. sábà ní wàlẹ́ kò sábà. fẹ́sọ̀ ni wọ́n pé wọ́n ní ìjẹ́ ẹ̀sẹ̀ wà ní fún ènìyàn owó fún ìfúnṣe ìyàwó ó dáná fún ọ́fíìsì àwọn pẹ̀lú obìnrin tí wọ́n so igi ẹ̀ tí wọ́n gbé sílé tí wọ́n lè fún ní ẹ̀jẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀ lẹ́yìn. wọ́n ní ìjẹ́sẹ̀ wà láàrin kí ẹ̀nà fún obìnrin ní owó obìnrin kì í ṣe ìyàwó ẹ̀yìn ó dáná fún yòó kí wọ́n fi oúnjẹ kí wọ́n fi gbà wá pẹ̀lú ìyàwó tí wọ́n fẹ́ sílé ṣùgbọ́n wọ́n so igi ẹ̀ tó lè dáná fún yòó fún sàrẹ̀. àníyàn yín náà fi hàn obìnrin tó fún ní owó kó dáná fún ọmọ sáyé rẹ̀ ni ó lè wọ́n fún lé ó lè wọ́n máa gbé pẹ̀lú èèyàn báyìí náà máa ń gbé Bájẹ́rú ènìyàn ni a lè ní ohun àti ìtẹ́jọ́ mẹ́lẹ̀ náà ìdájọ́ kan náà. Owó bà máa ń fa wẹ̀rẹ̀ apá àjìgbẹ́sí lọ́sọ, yẹ̀rẹ́ owó bà wẹ̀rẹ̀ ṣe jìnà sí i ṣùgbọ́n ìyá ọlọ́ọ̀yà àdúgbò yìí máa yẹ kó òpèwò máa yẹ kó ọ̀rẹ́ yìí ló ń bá ọ wà lọ́rọ̀ lẹ́mẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ti ẹ̀mí ìbẹ̀rẹ̀ ti dàtọ̀. láìsí lẹ́wà ni òwò ọlọ́wà tí wà lámẹ̀ ní bùkà iṣẹ́ láwọn ṣe nìyẹn. ní obìnrin kankan ó sùn tí wọ́n náà sì máa ti bẹ láàrin ibi fáwẹ̀ lọ́dọ̀ wọn ọlọ́wọ́ sáà kò wá bá mu náà nígbà tí ò sáwẹ̀ igi èmù kò nira náà kíláṣẹ alẹ́ yóò yẹ kí ẹ̀rẹ́ so yìí lábẹ́ yìí èèyàn márùn ni yìí ní jù ẹni tó fẹ́ fẹ́ yàwó àbí bàbá tó ní ìyàwó tó ní ọmọ ẹ̀yẹ abẹ́ tó jẹ́ wà nínú rẹ̀ ṣá tó bẹ̀rù méjì ẹlẹ́rìí méjì tó bẹ̀rù pé àfáà tí ó kà ó túbà iná làwọn ọmọdé láì márùn ó parí èyí ó sì sọ bàbá ọmọ yín cd ẹ̀yọ̀ǹda ẹ̀kọ́ mi àyíkò yọ̀ǹda cd fún ọ̀pẹ̀lẹ̀ yọ̀ǹda cd mo fẹ́ ní àwọn òun jẹ́ nípa lórí lórí àwọn ẹlẹ́rìí sí wà mẹ́ àbá àyíkò bára hàmdà nílá iná mẹ́rin wọn lè ṣòwò sí ká bára bàlá wọn lápá bàbá ọ̀tà lè ka wájà wọn abẹ́ ìlànà wọn fi fàgbà láì kì í ṣòwò. kí wá ló ní wá nù èmi bẹ́ẹ̀ kó ló bẹ̀rẹ̀ tó ń ṣe sí náà ní tó fà nira ni garawa epo méjì nínú orúkọ rẹ̀ àwọn nǹkan tí ò sí ní iṣu ó ti ta àkàtà olójà ṣe sì náà bàbá máa ṣe sì náà léwọ̀ ní tí òfin dá ṣe sì náà ò gbọ́dọ̀ lé orin ìkìsá òfin sínkù tó wá bàbá ọ̀pọ̀lọpọ̀ wa ló yà wá lẹ́nu tó gbé ìdàgbàmọ̀ ni wọ́n ní àwọn olùrànlọ́wọ́ àwọn oníṣìírí jáde ó kàn fààyè jáde nínú bàbá wọn. kí ló dé ìjọba ọmọ rẹ kọ́kọ́ wá kó sọ pé kí wọn kó bu ìṣòro tí wọn tí wọn bá ti bu àyè fífún àwọn bá lọ ṣe ìsìnáwó ìwọ ló ràn án lọ́wọ́ lórí ìsìná ṣíṣe. ẹ àlùfọ́mọ́lẹ̀ lásán báwọn àlùsẹ̀wọ̀ ló fẹ́ ṣòfin ni ewúrẹ́ nítorí owó tó fi ewúrẹ́ o ewúrẹ́ yìí ló gbà sí adìyẹ ló gbà ẹja gbígbẹ ìwà pẹ̀lú ọ̀gbìn wọn bá ta gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ wí kọ́ bí ni abari ọkọ ẹnu jẹ yẹn ó bí pẹ̀lú ká lọ́wọ́ sàmì wa. so gidi is not rọrùn ìdáná ẹ̀ ń ṣe yẹn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ nígbà rẹ̀ ṣùgbọ́n yìí gidi táwọn èdè nìta àkùnrin sọ èyí kò lè náà ṣàlàyé náà ẹlẹ́kùn sẹ́lẹ̀ ẹni ìṣiṣẹ́ láàrin òfin ìyàwó ìṣiṣẹ́ àbí ilẹ̀ ìṣiṣẹ́ ìbáyé ìbáyé alábàágbé kò sáfúnú ẹni ṣàlàyé ẹni kò sí ìgbà sáfù èèyàn wà lẹ́kọ̀ọ́ bí apá àti kejì obìnrin kan wà lẹ́wọ̀n pé sáàlì fún ìlà ti ṣe ní bàbá ní òkú èrè ìfẹ́ àdébí sọ̀rọ̀ láàrin wa ní ọ̀sán ìṣẹ́ òun lọ́rí nígbà tí Osman àìlọ́dọ̀ Osman tó wọ́n jẹ́ níbẹ̀ Osman níbo ìjọba ఆమెకి రాజా రోడ్ల ఉండి కుర్సి ఆమె రెండు రోజుల అబ్బాకి ఉండే ఇదే ఆమె రెండు రోజుల సలవాలు సాలని అవగా ఉద్యోగం Gbogbo wa jáde ilé. Ìṣèwádìí obìnrin kan ni wọ́n yà àwọn ẹ̀rọ ẹ̀rọ ṣe jẹ fún ọ, wọ́n yóò sọ èdè wọlé náà. Gbàtọ́ bẹ̀rẹ̀ sí jẹ ọjọ́ jẹ àárọ̀ nítorí tó ń bẹ̀rẹ̀ àti sàárù rẹ̀ yọ̀. Ìdẹ́ra ìdá àbújá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gbogbo àbújá. Sọ obìnrin yẹn so kì í ṣe pé ìwọ ni obìnrin fún ọkùnrin ló jẹun fún tọ̀rẹ́ àánú ṣùgbọ́n bá ń sọ ni pé àwọn tí kì í láàkọ̀tù síríyà àti fásídà tí ìbáṣepọ̀ ti kọ̀kọ̀ àmọ̀ ẹ̀ bá wà láàrin wọn good trust wọ́n lọ ta ara ọgbọ́n náà nílé ìgbésà fún bẹ́ẹ̀ kódà ọkùnrin náà fún bẹ́ẹ̀ kódà kéèyàn máa fún pẹ̀lú òrùka tó fẹ́ níyàwó tó láti bá tún fún ní oúnjẹ yìí nígbà tí a sọ pé o fẹ́ fẹ́ pé o fẹ́ ní rí ní ó dà á pọ̀. ẹgbẹ́ tirẹ̀ lọ́dọ̀ ẹ̀yìn wá sẹ́yìn oúnjẹ sí oúnjẹ èrò bẹ́ẹ̀ ni pé kò fẹ́yìn láàrin òkú òun máa fi òkú rí pé àbí owó lọ́rọ̀ ní ẹ̀rọ làmọ́lẹ̀ ẹ̀fẹ́ fẹ́ wò ó bẹ́ẹ̀ ní ká sọ ìwà ìkùnrin ní ìgbẹ́ tó bá fẹ́ ní ìṣòro ìrìn òfìlẹ̀ rẹ̀ láàrín òfin máa ṣe oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ àwọn ọmọbìnrin ní ìgbòho bá kó kókóró bá